الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله الشرح الفعل ليني علي أمانتيات كاسواجو من الأمور التي يتساهل فيها الناس وهي محرمة بل من كبائر الذنوب الكذب لإضحاك الناس nínú tí àwọn èèyàn kà kún tó sì لون. pé haramu ni lọ́dọ̀ Ọlọ́run kọ́ra kìí ṣe haramu kéke àfààní mẹ́ńtàbá eré ọ̀gbọ̀nù nínú àwọn ìyá ńláńlá ẹ̀ṣẹ̀ àmọ́ èèyàn kà kún wọn máa lọ́rùn kíni nǹkan náà alikẹ́rìbù lè ibhaki náà látòrí ipa fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn-ín ká máa parọ́ ẹ̀yìn torí pé kọ́rọ̀ ọba dùn ni wọ́n bá gbádùn ẹ̀ ni wọ́n bá hó ni wọ́n bá rẹ́rìn-ín kọ́lá bọ́ jẹ́ nínú máa wá pa irọ́ ntọ́mọ̀ tí ò rí bẹ́ẹ̀ kọ́ máa wí pé ọ̀sẹ̀ lẹ̀ ẹsẹ̀ ńláńlá ni o àlùfáà nínú ìyá ńlá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ o. ومما يجر إلى الكذب أيضا أن يحدث الرجل بكل ما يسمعه بدون توثق ẹ̀rínú jí máa sọ̀yàn di òkùrọ́ òun ni kò ṣe páàfì ń tẹ̀yàn ọ̀gbọ́ ìyẹn ò àbí ń tí ò rí ìyẹn ṣíà ó dòkùrọ́ báwọn torí pé kìí ṣe gbogbo ntọ́ ń gbọ́ ni bí ọ náà bá padà dẹjúlẹ̀ ó rí mú ọ padà rí i pé àfikún ń bẹ mẹ́ ọ padà rí i pé àlẹ̀ máa ń bẹ nínú tí wọ́n wí fún ọ èsì tó farabalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ alukurani ǹjẹ́ àkúnfà àfikún bìnàbà ń fàtàbà yàrá ìwà ní gbogbo ìgbà tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá fún yín ẹ wádìí wádìí ẹ tó máa broadcast rẹ o àmọ́ kéèyàn ó pé àgbà ah, tẹ́mi ti gbọ́ ọmọ gbọ́dọ̀ wí nígbà mo ti rí wọn ẹrù kan fi ṣe ẹlòmíì ni ṣí àǹkan especially ní orí social media yìí àfi ní tí ọba rí inú kí máa sọyàn di òkúrọ́ an yuhaddisa bi kulli ma yasma'uhu biduni tawaffuq li'annahu yasma'u as-sidqa wal-kadhib àbáni tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé nǹkan gbọ́ ni òdodo ń bẹ́ẹ̀ ń fàyídà hádàsà bẹ kú lè máa sẹ̀mí àwọ bàbá àti páàpì bí wọn bá gbọ́ lọ òwú ìsájọ òwú jáde lọ sí ààrẹ báwọn èèyàn àjẹpá tìrọ àti òdodo bẹ̀ náà lọ́ọ́ máa ṣí àlọ́ máa wí fáwọn èèyàn náà. ẹnáwó sàtà hádàsà bí máa lam yàpá wàhùwà mẹ́nà kẹ́gìdì yọ padà wá di pé ń tí ò ṣẹlẹ̀ lọ́ọ́ máa wí o èyí náà ti bẹ̀ ń nù rọ́ o. alifawa àwọn àǹfààní tààrí mú ni o al'ula alakọ̀kọ́ wujubu taharruz min al-kadhibi hatta ala al-atfal fil umuri as-saghira ẹ̀já sọ́ra ká jìnnà fún irọ́ pípa o kọ́dà bọ́ jẹ́rọ́ téèyàn ń pa fọ́ọ̀mù èké mẹjá gbàgbé hadith àkọ́kọ́ tá a kànú abdullahi ibn amirin radiyallahu anhu tí a rẹ̀ sọ fún pé wàá gbà ànábì ní ìyá kí lọ fún a ó ní làbí ló ti mọ fẹ́ fún ni ọba ìyàwó a ànábì lọ́lọ́ ń yọ ọ́ ọba ìjọ sí nǹkan kan lọ́wọ́ rẹ lọ́kàn tí wọ́n kú dúró tó ń pé wá gbà kọ́là kọ́ mọ bíbí inú rẹ ọba inú rẹ́kọ́ọ̀dù rẹ láti yá máa fọ́ parọ́ o torí náà ẹjẹ́ ajínlẹ̀ sí o ibi àdánwò rọ́ọ̀sì wà ní pé bẹ́ẹ̀ ọ̀bá gbọ́ yìí tá a fà wí kò jìnnà sí rọ́ọ̀kéke òní màgbà tí ó di ńlá mọ́ lọ́wọ́. òjòrí mi bẹ́ẹ̀ ọ̀bá ti jìnnà sí rọ́ọ̀kéke tí wọ́n wí fún gbá èyí ṣe kí ni yóò yá àìbá kan wí bẹ́ẹ̀ yà lé yẹ yín wá ṣe nǹkan kan ní èyí tó ṣe nǹkan ń bọ̀ kò sí ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe nǹkan kò sí ọ̀rọ̀ tó dáa àwọn àyè ibi tí èèyàn ó ti wú nǹkan kan tọ́lọ̀ ń lòun forí gbìyàn kọ́dà bí ojú tó délẹ̀ àbọ̀ wá kà àmọ́ kò sí nínú gbogbo ìta ń wí ìrọ̀ à ń pa bọ́ méke ìrọ̀ à ń pa fágbà ìrọ̀ à ń ṣe àti níta gbọ́ àti níta sáti rí àtàwádìí àtàwádìí ìrọ̀ ńlá ìrọ̀ gbogbo ẹ̀ torí náà àfáà ni oògùn rẹ̀ ní kí o jìnnà sí rọ́ kọ́dà bó jẹ́ báwọn ọmọ kéékèèké lọ́n bá sọ̀rọ̀ ẹlòmígbà àtàrọ àmọ́ yìí ni wọn àwọn èèyàn àmọ́ wọn àmọ́ pé yẹn ń parọ́ fúnra àwọn eléyìí ẹlòmígbà láwọn fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni kò fi rọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ yìí náà nínú tí ọmọ ní pé làákàyè ọmọ ètè mú àwọn náà padà gbọ́n olùgbà àṣírọjẹ ní dáàdi ń pa àṣírọjẹ ní àwọn afá ń pa mo ti rí ọmọ òun náà ti dàgbà níṣẹ́ ọ ọ̀rọ̀ ti di ti di ẹlẹ́kọ̀ọ́ ńlá òdìdó lóye ìgbọ́n máa kà tó sọ fún mi rí nígbà tó náà wà ní kékeré a ah, ìdájọ́ bá ti ń fọwọ́ orí báyẹn mọ̀kàn fẹ́ parọ́ ọ̀la ẹgbẹ́ nǹkan mẹ́rin sọ́jú bàbá rẹ̀ níbẹ̀ o torí náà kéèyàn ó jìnnà sí ọ́ o kọ́lá má parọ́ fáwọn ọmọ rẹ̀ o wọ́n sì pèrọ kan kéré o pèrọ kan kéré o lẹ́yìn ọba ti sọ́ra fọ́rọ́ kéke yọ padà máa pa ńlá yọ fi padà wá di yókùtàbà ẹ̀ńdà lọ́ọ̀rí kàzáàbà sọ̀rọ̀ rẹ̀ débi tí wọ́n lè kọ́ọ̀dù ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé lámàyé ọmọ lámàyé o ọ̀pọ̀ ni. الثانية التي الترهيب من الكذب لإضحاك الناس ala sabili al-mizah inú tó yà sá fún ká jìnà sí òun ni kéèyàn máa parọ́ nítorí pọ́fẹ́ pàwọn èèyàn lẹ́rìn-ín fẹ́ sáwàdà ọ̀fẹ́ kìrẹ́tì kọ́ńtẹ́ǹtì táwọn èèyàn sáré rìn tí wọ́n pọ́n mọ́yàn palẹ́rìn ẹ wá rí wọn máa wá wá tàrí má tàrí lánàá ńgbà tó ń wọ bọ́ọ̀sì kan wọn á fẹ́ sanwó wọn á ní wọn ṣàwárọ́ mọ́ gbogbo àwọn èèyàn náà máa rẹ́rìn-ín a ń kó bọ́ ni o ìwọ náà ti ń kó bá rẹ o àfi ní ìwọ má mùsùlùmí má mú ìhun lọ́nà jẹ o ó burú kí wọ́n pé kí ni ń tà jẹun irọ́ ni wọ́n pé kí ni iṣẹ́ lámẹ́yìn yá àwọn kan máa parọ́ ni àwọn èèyàn bá rẹ ni ó burú o kódà kò dáa fọmọlúwàbí àwa la kàn sọ ayé bìbẹ́ kò fọmọlúwàbí jẹun tó wọ́n pé ìgbà kí ni ń tà kíní kíní ń polo irọ́ ni ìtọ́wá burú yìí ni pé ẹsẹ̀ ní fún ọlọ́dọ̀ ọlọ́run ọba nu rẹ́kọ́ọ̀dù rẹ o kò sí irọ́ kéke o irọ́ nǹkan fi ń pa wọ́n lẹ́rìn ni kò wọlé lọ́dọ̀ ọlọ́run o. asálìta ẹlẹ́kẹta azájúrò àni tahdís ìkúlì máa sẹ́mi àlìǹsà ìnùjọ́ ya tún jìnnà sí ẹ̀yà kìlọ̀ fúnra wa oníkẹyìn ọ máa sọ gbogbo ntọ́ bá gbọ́ gbogbo ntọ́ bá gbọ́ náà lọ ti sáré máa wí jáde o ọwọ́ adé ẹ̀ náà o àwọn èèyàn máa yọrọ wé máa àwọn èèyàn lẹ́sẹ̀ o ẹlòmíì ó rojọ́ ẹlòmíì fún ọ fẹ́ lè má dà kọ̀ọ̀kọ́ bẹ lórí o kò rí bẹ́ẹ̀ o alukurani ni à ń tù sí ibú kọ́wọ́mání bíjà ha làtín ẹ̀wọ́n bá alukurani ti bíjà ha làtín ọ̀tún sì bẹ̀ fún àlàmà fàáltùm nàdìmí ọlọ́run ni wọ́n rojọ́ àwọn ẹlòmíín fún yẹn ti rí àpì ẹ̀ padà wá rí pé á ah, ìwà ìmọ̀kànlẹ̀ gbígbà á làtí ọlọ́run ti pè é ẹni tí ń rí àpì lórí nǹkan gbọ́lá ìwádìí àti aláìmọ̀kànlẹ̀ táwọn wí bẹ́ẹ̀ ọlọ́run tẹnu rẹ̀ gbà lórí bẹ́ẹ̀ o ìgbẹ́ alukóra níbẹ̀ wà níbẹ̀ bá máa wádìí ẹ̀ tó rí àpì sí ń tẹ̀ ń gbọ́ àfẹ́sẹ̀ àwọn èèyàn pẹ̀lú àìmọ̀kan yìí o àtúnṣubìhù àdámà fàájùm nàdì ẹwà àjùmọ̀ kábàámà ká ntìmọ̀ èyí ṣe tó farabalẹ̀ kò tó rí àtù lórí ntọ́ gbọ́ kò tó rí àtù lórí tí wọ́n ṣí àpẹ̀lú rẹ ẹlòmíràn mọ̀ pé ayé ti di pé mo ṣe wíńdò ní màá bá fẹ́ wé ní fọ́tọ̀ ọlọ́run lónìí ai máa ṣe artificial intelligence kọ́dà yóò sì tún máa sọ̀rọ̀ pé òun ní kínní ẹ̀ sì ohun ẹni tí wọ́n sì fi ó gbé jáde náà ni ọ̀ máa gbé jáde èyí ò ní wọ́n wà mọ̀ pé á mo rí lórí WhatsApp ni mo rí lórí Facebook ni irọ́ ló kún bẹ́ẹ̀ o irọ́ ló kún bẹ́ẹ̀ o ògùn ẹ̀ ni pé májọ jẹ́ pé gbogbo nǹkan ọba gbọ́ gbogbo nǹkan ọba ká yọ̀ọ́ sáré máa fún yọ̀ọ́ sáré máa ṣíà lọ́wọ́ sáré máa wí wádìí o wádìí o farabalẹ̀ o. لأنه يصنع الصدق والكذب ويحدث بما لم يقع torípé ẹni tí o pé gbogbo nǹkan bá sáà ti gbọ́ ẹlòmíràn ó rò pé iyì kan bẹ́ẹ̀ ní pé kí wọ́n pa àwọn èèyàn kọ́kọ́ ṣe àrè tí ní iyì ti mẹ́mẹ́ àti ìṣòro ìjọ máa ṣe breaking news torí ní ẹ̀ bá tọ́jú ẹlòmíràn ibi tí wàhálà àti ẹ̀wà lọ yọ sáfẹ́ bó ẹgbẹ́ nínú gúrùpù yìí o òun lòun kọ́kọ́ ń <laughs> ṣí àǹkan ni wá ní kíni. ìyìn tí wọ́n mọ̀ pé wọ́n lọ́kọ́ máa ṣí àrè kí ni ọgbà darí ń bẹ́ ó sì gbẹ̀sẹ̀. torí náà ká fi èsì o àfààní yẹsùmá ò séde kọ̀wálítẹ́dì ohun tí wọ́n ń ṣí à pẹ̀lú rẹ̀ ní ìrọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o òdodo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọba rọra tó ń ṣí àgbogbo ẹ̀ tó ń bí gbogbo ẹ̀ àti gbọ́ báyìí àti gbọ́ báyìí àkọ́dà lórí nẹ́ẹ̀tì ẹni wọ́n sì ẹnìkan ṣe àkíní kan jò ní mo á sọ fún ẹlẹ́kọ̀ọ́ lòun náà mo dákun má ṣe àrò nǹkan báyìí pẹ̀lú èmi kan má ṣe àrò ní ẹni ọba Saudi nísìnyí ó ní wọn wó ilé kan ilé ìyá ńlá kìnìún kan jáde tí wọ́n ń bẹ̀ wọ́n sì já kìnìún lóòótọ́ tọ́jáde láwọn ìlànà yẹn náà ń sá kí ni ai ò lè ṣe lórí ìsàkùnkú rádaràdàn yìí máa ń ṣe ààrẹ pẹ̀lú ìmọ̀ àwọn ibi ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ dé ọyẹ mọ̀ pé rọ́lélẹ̀ ìyẹn jáde sí wọn ní Madina ibi Madina jẹjẹ ọjọ tọtọtọ ti civilization dé lónìí níbo ni kìnìún wọn gbé kìnìún wọn gbé bíi táwọn èèyàn wà nínú gbó ní máa gbé ẹjẹ á máa apply census ńgbà míì náà kọ́lá lẹ́yìn òkè o eléyà ọgbọ́dọ̀ jẹ́bẹ̀. àpérò yìí wọ́n wá ṣẹlẹ̀ gbogbo ìròyìn ayé ìwé ìròyìn tó máa ń gbà wọ́n lọ́nà ẹ̀rọ làákàyè irú rọ́tọ̀ pamọ́ sàwùdí kò lè ṣẹlẹ̀ kí cnn ọmọ ti gbọ́ kọ́mọ́ ti gbé èyí wò tó bí wọn náà mọ̀ pé àwọn kan lọ́gà jókòó ń kọ̀rọ̀ yàrá wọn kan ni wọ́n ń rọ́ wọn sì jókòó bí oròyìn lóòótọ́ gbogbo ẹ̀ ní wọ́n lè ṣe nígbà tí wà ní stúdíò ní oní ìta sọdún ẹ̀rí táwọn kan ń gbé ròyìn rọ́ọ̀kì pé Saudi ti ní oṣù kúṣù làwọn rí o àwọn ti ní àwọn kàfàrà fún gbogbo àwọn ọmọ ìlú àtọ́gbà rẹ̀ ìwọ tó kéwú náà sì tún bá wọn ṣe àyè èmi kéwú tún bá wọn ṣe àyè tó ń yélé yìí gbàgbà ó yẹ kó dó tì ọ́ ṣe kàfàrà lọ́kàn léèyàn bá gbà àwẹ̀ inú kéwú ìtàn kàfàrà ẹni tí ò lè gbà àwẹ̀ ni ọlọ́run ní oṣù kínní ọ̀sán kàfàrà kí wọ́n á sọ fún ọ pé ibùkàn ni wọ́n san kínní kan bílíọ̀nù dọ́là nítorí pé àwọn ṣe oṣù mú o kọ́dà common sense wọn bá apply rẹ̀ ọyọ ọmọ sọ̀rọ̀ àwọn àwọn ilé àwọn example díẹ̀ tá a mú wáyé náà ó tó báwọn yẹn bá ń bínú ìlú kan yẹn bá ń bínú ẹnìkan kò sí rọ́jò wọn ò lè pamọ́ o kẹ̀ wá bí wọn náà bá bá wọn ṣí ààrẹ kò ṣí àánú ẹsẹ̀ lọ́wọ́n fàyè gbà tí wọn náà máa wí gbogbo ń tọ́ gbọ́ wádìí ni wọn jáde sí wọn bí wọn ti fẹ́ ń bọ́ nílé Fatima òun wà ní Madina tí ọba Saudi ń wọn lọ wó àwọn jẹ́ ò mẹ́kì sẹ́ǹsì ó tún wá ní ọba Saudi náà tó mẹ́fẹ́ ń wo báyìí àti yọba wo ilé Nàìjíríà náà Tinubu ó dùn mẹ́ẹ̀ pẹ̀lú katakata ni wọ́n jọ máa wo àbí bí bẹ́yìn ọmọ jẹ apply ẹ̀ làákàyè ah, torí náà gbogbo ohun tí máa ń fà yóò ní ìgbà bí sọ̀rọ̀ lọ́bẹ̀ ó ní pé ǹjẹ́ wọ́n ń ṣe à lónìí ǹtọ́ ń gbọ́ lónìí ìrọ́pọ̀ mẹ́wò àfi kọ́ farabalẹ̀ kọ́ gbọ́ ẹ̀kọ́ alukóra ni o àkùnfà àsìkò ń lè nábàá ń kàgbà bàjẹ́ ọlọ́mọ sàṣàánú gbogbo wa o sàmánà wa kọ́mọ̀jà àṣìṣe o kọ́mọ̀jà àjòkúrọ̀ o وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عليكم السلام ورحمة الله Mm-hmm. náà bí àlọ́ bẹ́ẹ̀ ni ǹjẹ́ a lè máa pàlọ́ àbí kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ara ìta àfi kún sẹ́yìn òbéèrè ǹjẹ́ a lè máa ṣe tíátà ẹnìkan gbé lára ní kókó ńlá nàbí Ibrahim ọ̀fà àgbò kan lọ́wọ́ ọ̀fìmọ́bẹ̀ pé ànábì Ismailu yìí ìdí yẹn lè máa ṣe yín náà ojú kan náà méjèèjì ẹ àwọn àlùfáà àgbáyé wọn ní mímá jẹlẹ wọn ní ọdà gbòòrò ní ọdà ẹ̀rídà bárọ́dé lónìí obìnrin kan náà ni ó nu tíátà tẹ̀ ń wò ó ti di ìyàwó bí èèyàn mẹ́wàá ni wọ́n ṣe lé wọn lọ níyàwó bàbá ṣùwé wọn náà tó níyàwó nílọ́la nǹkan míì ti wá jáde ńbẹ ẹ mọ̀ gbọ́ láàrin ara wọn náà tí wọ́n sọ pé ìṣekúṣe ti wọ bẹ̀ nígbà yẹn pé èèyàn yàwó òun náà padà rò pábò tọ́ níjọ́ kan ní kúkúrú ni pé nínú ṣẹ̀ríà ìsìláàmù ọ̀tá kò sí kò sí láńsẹ̀ǹsì fún yàn pé nítorí pé mo fẹ́ kọ́ yàn lẹ́kọ̀ọ́ èyí tó tiẹ̀ wá burú jù òun lè tọ́ bá wá jáwọn ẹni ọlọ́run lèèyàn áàpù ara tó jẹ́ àwọn àfọ òdìdè eighty wọ́n ṣe fájúwà gba àlùfáà lágbàáyé ní Saudi àti lazio àrí àti bomi àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ń gbà wọn wọn láwọn áàpì àwọn ànábì ọlọ́run àwọn ọ̀mùtí kan ọ̀mùtí èèyàn hàn dáradá kan táwọn èèyàn mọ̀ pé lè ràn wọn àwọn ni ní ọ̀tọ̀ awé láwà ní kí àwọn ewúrẹ́ yóò so mọ́ ẹ̀kẹ́ náà ní Ibrahim nù ó sì di lọ́la àwọn ọba sìgá lẹ́nu ẹ̀ ọba ọgbọ̀n tí wọ́n ayé ànábì Ibrahim lánàá ọ̀mù sí lónìí àwọn ẹ̀ sọ́ọ̀kù rẹ̀ dáadáa fọdà yìí fi yóò ṣe dá wa ìyẹn láwọn tó ń gbé ẹsìn a ọlọ́run gbé ẹgbẹ́ ẹsìn tó ga lọ́nà ẹ̀fẹ́ òun ni wọ́n fi ẹ̀rí pé fíìmù kan ń pè ní àrísáàdà the message lọ́gbọ̀lọ́gbọ̀ máa wò láyé òun wọ́n fi ní wọn gbọ́dọ̀ gbé ẹnìkan síbẹ̀ kó pé òun là nàbí ẹ̀ lè rí ẹnìkan bẹ̀ kó pé òun ni Muhammad àwọn afáàtì débẹ̀ ńgbà pé bá bá wí bẹ́ẹ̀ bá gbọ́ ò ẹ̀ gbọ́dọ̀ gba débi kékeré ó mọ ọmọ tí kan àbí agbéláwà ní oko òun ní òun là nàbí Muhammad sallallahu alaihi wasallam torí náà ní kúkúrú olúwa ọ̀fàyè gbáyọ̀rọ̀ olúwa ọ̀fàyè sékìní ọ̀fàyè gbáyọ̀rọ̀ exception kan tó wà ń bẹ torí o máa wí fáwọn èèyàn pé fara ẹ̀ balẹ̀ gbogbo ń tẹ́lómi ọkàn bọ́ sí mọ́ṣáláṣí tó rò pábọ̀ ń lò wọ́n kọ́kọ́ kéwú láyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí làwọn àfáà ti ti yanjú rẹ̀ yanjú ẹ̀ rárá àdánwò táwa ní nílẹ̀ wa yìí ilẹ̀ yorùbá yìí ni pé ẹlòmíín kan dalùjọ́ra kan yóò wá mọ yòókù rẹ̀ nìkan òkúrú rí yóò máa ṣe fásiwájú yóò máa da ogun ayé àti àti ìlú láàmú. kí ni exception táwọn àfáà gbọ́ òní wọn ni a inú ma ṣẹ̀ríà ní ilmu alfara'id ilmu alfara'id ìmọ̀ bá a ti pín ogún bí wọ́n ti ti kọ́ èèyàn nínú tíra fara'id náà ní kọ́ bá a yé èèyàn wọn ni lámọ́ ní o ó kú ọwọ́ á fi mẹ́ta lẹ̀ ó sì bímọ mẹ́rin ó sì ní bàbá ẹ̀mú kéwọn náà lè má rí bẹ́ẹ̀ ìṣèpẹ́ nìkan ni wọ́n máa ń gbé kan lè tààlì láti fi ṣẹ́kẹ́ ni láti fi kọ́ àwọn èèyàn òun lọ lọ bí story telling jẹ́ wíwọ̀n àmọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ báwọn afáà dá àwọn èèyàn mọ̀ ní òjọ́ra pé àkàǹfin kọ́ yín kọ́ bá yé yín ni o kò ní ìdí kápẹ́ wùdà <laughs> ẹni ọjọ́ méke ó bu ọmọ èké ni ẹni tó já gbàlagbà àgbàlagbà náà ni ó pèrè ìmọ̀ ọba adéníṣẹ́ kọ́dọ̀ obìnrin á fi ọkùnrin ọkùnrin á fi obìnrin gbogbo yìí wọn dá o àmọ́ àbá a sórí tẹ́lẹ̀ àfẹ́ fi kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ sáàbì bí wọ́n mọ̀ pé kò rí bẹ́ẹ̀ o àákàn fi ń ṣe àkàwé fún yín ni o ìyẹn bá rí báyìí ìyẹn bá ṣe báyìí èyí ò nìkan ní exception tí a rí inú àwọn àlùfáà wọn ni a bá láìsí àmọ́ èyí gbogbo ọ̀ràn rọ́ táwọn èèyàn ó fi rò pé bó ti rí nu gan-an kọ̀dà o Allahu ta'ala alam. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم